والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الخامس والستين وألف وأن عقبة بن الحارث أنه تزوج أم يحيى بنت أبي إهاب فجاءت امرأة فقالت لقد أرضعتكما فسأل النبي صلى الله عليه وآله وسلم فقال كيف وقد قيل ففر ففرقها ففرقها عقبة فنكحت زوجا غيره أخرجه البخاري وعن زياد السهمي قال نهى رسول الله صلى الله عليه وآله وسلم أن تسترضع الحمقى أخرجه أبو داود وهو مرسل وليست لزياد صحبة أيوة مجيجي أواني قبالي أوراني قبالي لما ẹgbàwọrọ alákọọkọ هو لتدى عقبة ابن الحارث رضي الله عنه ọ̀kan nínú àwọn sàhábà wọn ló fẹ́ ìyàwó ẹni tó wáá fẹ́ níyàwó yìí wọ́n ń pè ní Ummu Yahya ọmọ àbí Ihab ìyàwó tó fẹ́ nù wọ́n ti wá ń jọ ń bẹ pẹ̀lú ìyàwó rẹ̀ tàtijọ́ ń gbé lálàáfíà òjijì lóbìnrin kan bá dé obìnrin wa ní laqad arba'atukuma àtiwọ́kọ́ àtiwọ́ ìyàwó èkíní kejì yín ni mo ti rè rí yẹn ni pé ọkọ ti mú àyàmírí ìyàwó náà mú àyàmírí lásìkò tẹkíní kejì wọn bẹ lọ́wọ́ pé ọmú múmu ló ń jẹ wọn èkíní kejì yín sì mú ọmú òun lámúyó eléyìí tí máa sọ àwọn èèyàn dé ìwọ̀ fúnra wọn ẹ mọ̀ pé ìdùnnú dìbànújẹ́ mo ti níyàwó yọ padà di pé ìyàwó kù lọ́dọ̀ rẹ̀ mo ti lọ́kọ yọ padà di pé yóò kúrò ní ọ̀dọ̀ ọkọ limadha nítorí pé Allahu azza ó ṣe lé wọ̀ fún wa láti fi àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin. وإن حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم àwọn ọmọ ìyá yín kò bá jẹ́ pé ìbí ló dà yín pọ̀ pẹ̀lú wọn àbí kọ́ jẹ́ pé rírè ńlọ́dà yín pọ̀ pẹ̀lú wọn haram ni lórí yín láti fẹ́ wọn. tọ́ nígbà tí ìyá yìí sọ̀rọ̀ wọn bá já ń pátá òun náà sì bá wọn ṣe fáńfà ó ti tó wípé ẹni tí wọ́n mọ̀ nípa nǹkan kan tó ní í ṣe pẹ̀lú àwọn èèyàn míì táwọn ọ̀mà nípa rẹ̀ kó fi yé wọn. fífi yé wọn ní tiẹ̀ kìí sì tiẹ̀ ni kó mú wọn ní túláàsì pé wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ dọ́gba pẹ̀lú ńtọ́ sọ fún wa. èèyàn sọ wípé àti ìwọ ìyàwó àti ìwọ ọkọ ọmọ òun lẹ jẹ́ nípa pọ́ùn rí ẹ̀yin méjèèjì rí ọkọ jàǹpátá ìyàwó náà ṣe fàǹfà nítorí pé lójú nǹkan tá a lè dámà nínú tàn tí o bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ sí wa lẹ́yìn ìgbà tá a ti gbọ́njú tá a ti dàgbà tá a ti máa ń ti lọ tá a máa ń ti máa ṣẹlẹ̀ àmọ́ nǹkan kan ṣẹlẹ̀ sí ọ́n polóró lásìkò tí wọ́n dára rẹ̀ mà ẹni tí ó ṣe nǹkan yẹn fún ọ òun ló lè sọ pé nǹkan ṣẹlẹ̀ abẹ́ni tó bá sojú rẹ̀ nínú àwọn àgbàlagbà ló lè sọ pé nǹkan yẹn ṣẹlẹ̀ kò sojú rẹ̀ ẹnìkan nínú àwọn àgbàlagbà sọ wípé kò rí bẹ́ẹ̀ kí ló fẹ́ máa jiyàn sí. wọ́n dàbí ìgbà tó ń dàgbà ni jọ á dàgbà wọn náà ti ń tó ọmọ bíi ọdún mẹ́wàá ọdún mẹ́tàlá mẹ́ńlá lọ́wọ́ á ń ja bàbá àti màmá rẹ̀ yàn bí láti gbàjẹ́ ti bí olúwa rẹ̀ kẹgbẹ́ mi tíráàbù rí ni ẹgbọ́n láti ìgbà tí wọ́n ti bí olúwa rẹ̀ tí wọ́n gbé ọ tíráàbù rẹ̀ ni oníkọ́ ó ti wà lọ́mọ ọdún mẹ́tàlá ọwọ́ á ní tí wọ́n gbé ọ tíráàbù rẹ̀ kí ni wọ́n mọ̀ tó ti ṣẹlẹ̀ kó tó di pọ̀ ọgbọ́n máa ń ti ń jẹ́ tíráàbù wọ́n pàdé lọ nígbà tó wà ní kólóró tó ṣe gbé kalẹ̀ tí ó bá gba pé màmá rẹ̀ yóò travel ta ló wá gbé ọ lẹ fún jọnà. so ńgbà tá à ń bá tó ń gbọ́n láàmà pé ní tó ti ṣẹlẹ̀ sí wa rí ó ṣẹlẹ̀ nítorí pásìkò tó ṣẹlẹ̀ sí wa rí yẹn à nílà ká ìtàbóyè tá a fi mà pé nǹkan báyìí pàtó ní ṣẹlẹ̀ sí wa báyìí báyìí. torí ẹ màmá yìí àkọ́kọ́ nǹkan tó ṣe dáa nípa pé màálá yẹn ti mọ tarkul harami illa bil ilmi bihi fabayanuhu wajib ntí ò ní rọ̀ wá lọ́rùn láti fi èèwọ̀ sílẹ̀ àyàfi ká mọ̀ nípa rẹ̀ àlàyé nípa rẹ̀ ọ̀ràn yẹn nítorí bíbẹ sánjọ́ ń bẹ láàrin ọkọ àtìyàwó yìí bíbẹ ti haram ẹ̀gbọ́n ọjọ́ kọ fúnyàwó fún àbúrò àbábúrò ọjọ́ ọkọ fún ẹ̀gbọ́n rẹ̀ ní nǹkan tí ń ṣẹlẹ̀ báyìí. a sì ti mà wípé irú ìṣẹ̀lẹ̀ báyìí kìí ṣe ìṣẹ̀lẹ̀ tá a gbọ́dọ̀ dẹjú lẹ̀ kárí pé ń ṣẹlẹ̀ ká má wá nǹkan ṣe sí. mímà ni ó ṣèwájú ojú jìnnà sí ẹni tó mà nípa rẹ̀ kí wọ́n lè bá a jìnnà sí tọ́jú ìwọ̀ yìí ọ̀ràn àyàn ní kọ́sàlàyé. kò sí tàbí ṣùgbọ́n téèyàn bá ṣerú àlàyé yìí èèyàn ń bùkátà kéèyàn láyà nítorí pé ẹni tí ò bá láyà kò ní lè sọ yóò kàn máa sọ lẹ́yìn báwọn Yorùbá sì máa ń ṣe yẹn jẹ́ kí wọ́n mà pé nǹkan báyìí ní nítorí káwọn ẹni báyìí ó ṣe báyìí báyìí lọ́yẹ̀ kí wọ́n gbèsè wọ́n gbé gbèsè Yorùbá ò lọ bọ̀ wọ́n máa sọ lọ́rọ̀ ẹ̀yìn ọmọ pé à tọ́ba jẹ́ pé báyìí torí ń tá a mà ẹ̀ ṣe lọ́ọ́ sọ fún ẹ̀ ṣe lọ́ọ́ sọ fún tẹ́ ń hùwà rádaràda yọ pààyàn síbẹ̀ yìí náà lẹ sọ pé àìwú ibi àkú bẹ̀ ẹ ṣe yọjọ ẹ lọ sọ fún mi tẹ́ bá sọ fún kọ́ máa yín lójú tẹ́ bá sọ fún kọ́ gbé yín lẹ́nu sọ̀hún síbẹ̀ yìí sáà ti sọ ti yín torí ti ń yẹn tẹ́ ẹ bá sọ ẹ ti dẹ́ṣẹ̀ lọ́dọ̀ Allah bẹ́ẹ̀ sì wá ṣe wà nìyẹn kíkí tó bá mọ nǹkan kan tó yẹ pé àwọn èèyàn yìí àwọn ọmọ nípa rẹ̀ látàrí pé wọn ọmọ nípa rẹ̀ wọ́n ń ti ń ṣe ń tọ́jú haram ọ̀ràn yẹn ni lórí rẹ̀ kó ṣàlàyé ọ̀ràn yẹn ni lórí rẹ̀ kó ṣe àlàyé ó dàbí ìwọ ní ìsìn ó kúndùn kó máa jẹ wheat wọ́n sọ fún wa pé wheat ló dáa fún àlàáfíà àwọn èèyàn tó bá ti ń dàgbà wọ́n máa bá wọn rò lọ́kà kọjá pé ìwọ ra wíìtì ní wóró ìwọ lọ́wọ́ lọ lélùbọ̀ kìí ṣe kan ti lọ̀ wá láti kọ́mpìnì tó eléyẹn tọ́ra ní wóró tọ́ lọ tọ́ sọ de lùbọ́ ó dára lálàáfíà ara ju kìí kan ti lọ̀ wá lọ bó sì ṣe rí náà tí wọn náà ti wá dán wò lẹ́ẹ̀kan rí tí wọn á rí i masha allah la quwwata illa billah ọ̀dà ẹ̀ntì wa ń rà ẹ̀ntì ń rà ẹnìkan bá dé ńjọ kan tó bá sọ fún ọ pé ìjọjọ́ mọ̀ pé wíìtì tẹ́ ń rà tẹ́ ń lọ lélùbọ tẹ́ ń ro jẹ yẹn ìjọjọ́ mọ̀ pọ́jù ò lè ní. ní nàìjíríà ti wà yìí o kò sí bó ti ṣe lè rí wíìtì rà ẹ̀kọ́lá ẹ̀kọ́lá kò sí bó ti ṣe lè rí wíìtì rà ní wóró ní nàìjíríà wa yìí àfikọ́jọ́ jòlè bóòlù ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ní actually àwọn ẹni tí wọ́n rà halalan tayyiba táwọn ọ̀dà rẹ̀ wá láti ìlú òkèèrè tó bá lọ kó lẹ́nu wọ̀ tí wọ́n kó dà sínú mọ́tò tó bá kó lọ síbi tí fẹ́ kó lọ ní tó máa ń ṣẹlẹ̀ ní wípé àsìkò tí bá ń kó lọ Yobe lápèjúwe wọ́n ń kó lọ sí Kánò lápèjúwe wọ́n ń kó lọ sí Kaduna lápèjúwe wọ́n ń kó lọ sí Gombe lápèjúwe láwọn flour mill tó wà láwọn ìlú wọ̀nyẹn wọ́n máa gbé àwọn mọ́tò yẹn ya àwọn àyè kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan tí wọ́n bá ń gbà kọjá tó bá ti gbé kọjá ní àwọn àyè yẹn nílùú yẹn àwọn kan wà tí ó pé ń táwọn yàn láàyò ló lè jà lára arú àwọn mọ́tò yẹn wọ́n mọ abẹ́ sí máa lùzì ibi tí wíìtì yẹn ti máa dálẹ̀ sọtẹ́ máa pè ní two thousand tons wípé ní gbogbo mọ́tò yìí ń kó bọ̀ àwọn ọmọ wa jí nǹkan bíi nínú gbogbo mọ́tò yẹn wọ́n lè jí five tons nínú two thousand gba kò ní hàn náà. kò ní hàn àyọ hàn ń dọgbẹ ndàlùkìyàmù wọn á sọ pé àwọn ẹni tí ń ṣiṣẹ́ yẹn àwọn tó ń ṣe business ni what is that business tí ìbá so lè àbí kí náà yóò pẹ̀lú rẹ̀ nàám tọ̀ sọmọ pé wọn náà ti ń jọjọ olè báwọn tọ́ olè má so eléyìí túmọ̀ sí pé wọ́n mà látijọ́ tó ń ti rà ọ̀sẹ̀ títí information fi wá dé ẹni tó mú information wá bọ̀ òun ló jẹ́ kó ọmọ pàápàá báwo ni ọ̀rọ̀ wíìtì yẹn ti ṣe jẹ́ ètò túmọ̀ sí pé láti ìjọ tó ti gbọ́ yẹn ò gbọ́dọ̀ tún ra aru rẹ̀ jẹ má kó òun fún ọ ní information yẹn tó fi jìnnà sí jíjẹ nǹkan tọ́jọ́jọ́ lè yẹn ọ̀ràn yẹn ni torí pé wọn ò ní fi sílẹ̀ àfikọ́ ọmọ ọ̀ràn yẹn ni kó release information yẹn fún ọ tó bá ti wá sọ fún ọ tí wọ́n bá wá kọ̀ láti ṣe nǹkan tọ́tọ́tọ́ yẹ ìgbà náà lẹ̀sẹ̀ rẹ bẹ̀rẹ̀. ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé irú rẹ̀ pọ̀ nínú ìgbésí ayé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti ẹni sìn ọ̀fẹ́ràn kó máa ẹran tí wọ́n ti ṣe sínú agolo ẹran tí wọ́n á ṣe sínú agolo yẹn ó ti kúndùn rẹ̀ tó bá ti sí agolo yẹn tẹ̀ràn yẹn jáde lódìndí o ti sọ sínú frying pan bẹ̀rẹ̀ sí ní fry rẹ̀ ní ló ti máa pọ́n kó tó di pò jiná ẹnìkan sọ fún ọ pé òun wà lọ́kì láti lọ sí factory tí wọ́n ti máa ń páàkì kínní yẹn ní country tó ti wá ìjẹ́jẹ́ mọ̀ pé ẹran ẹlẹ́dẹ̀ ni ọ̀ a'udhu billahi minash shaitani rajim kó rìlíìsì. information yẹn fún ọ̀ràn yẹn nù tí wọ́n bá ti mà kó jìnnà sí ìgbà náà ló di ọ̀ràn yẹn lórí rẹ̀ irú àwọn nǹkan wọn máa ń ṣẹlẹ̀ púpọ̀ nínú ìgbésí ayé àwọn èèyàn ó máa ń ṣẹlẹ̀ púpọ̀ nínú ìgbésí ayé àwọn èèyàn sàmbùkátà láti mà kálíbà àjẹni tó ṣe pé á jìnnà sáwọn kan mi mo ti rí ẹ̀yin méjèèjì. tẹ́ bá ti fún àwọn èèyàn nírú information yẹn ẹ ní pẹ́ńdù ẹ tètè máa lọ nítorí tó o bá lọ pẹ́ tó bá fún wa lọ jẹ́ bí àwọn ẹ̀yà tí wọ́n máa tètè bínú tí wọ́n máa tètè tara ni o lè fara gbọgbẹ́ sòtún máa ń fún àwọn èèyàn ní ìròyìn tí ó bà wọ́n lọ́kàn jẹ́ mọ́pẹ́ ọ máa wí lẹ́ni tó ti ready to go tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tán bá rọ ọ mú ó pé irú information ò lọ paasi ó dàbí ẹni tó lọ túfọ̀ ni ó ti nàìjíríà lọ túfọ̀ fún yàn tó gò wọ́n fẹ́ sọ pé màmá rẹ̀ kú nígbà tí èsì ayé fóònù tòótọ́ ọmọ pé ẹsẹ̀ kan ẹnu ọ̀nà ẹsẹ̀ kan ẹnu ilé ló fi máa túfọ̀ òtí wàá jókòó wọn ti gún yẹn fún ọ ọ̀ ń bẹ lórí pé ò ń jiyàn lọ́wọ́ ọ̀ á ń sọ pé actually ẹ má jẹ́ kí n fi àtàrà ayán tí mò ń jẹ gbàgbé kókó tó gbé mi wá láti nàìjà hmm, bàbá yín ó ti na tẹ́rù ń pa sọ pé gbogbo yẹn tó jẹun kò á pọ̀ so torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé láyé anabi muhammad sallallahu alayhi wa sallam àtàgbà àtọmọdé ni wọ́n ń tẹ̀lé òfin Allah màmá yìí ó ní láti jẹ́ kó ti dàgbà tẹ́ bá wò ó eléyìí tó kéré jù òun náà ní ká sọ pé irú màmá yìí yóò ti lé ní tó ti lé ní kíni bí ọmọ ọdún mélòó náà ọgọ́ta ti pọ̀ jù yóò ti lé lọ́gbọ̀n ọdún yẹnni kó kéré jù yóò ti lé lọ́gbọ̀n ọdún nítorí pé tẹ bá wò ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìfàsìkò falẹ̀ kún tó lọ́kọ àwọn ìfàsìkò ráre kún tó níyàwó tó o bá ọmọ ọdún mẹ́rìndínlógún ló ti níyàwó tó o bá ọmọ ọdún mẹ́tàlá ló ti lọ́lé ọkọ irú ìyá tí ó rè wọn ó kéré jù ọ náà ti fẹ́ wọ ọgbọ̀n ọdún jù bẹ́ẹ̀ lọ nígbà tó ṣe pé ọmọ ọlọ́mọ làwọn jẹ́ sí i sòtórí pé kò lè ṣeéṣe kó o rí ọmọ ọlọ́mọ àfi kó jẹ́ pásíkò tó ń rí wọn sí òun ìwọ náà bímà ìwọ náà bímà tọ ó sì túmọ̀ sí pé tá à ń bá ń fẹ́ kẹ́ni tá a fẹ́ pàkíyèsí rẹ̀ sí pé nǹkan tó ń ṣe ọ̀dà tá n bá ń fẹ́ kó pàtì kó gbọ́rọ̀ sí wa lẹ́nu ó gan ní ká lọ bá sọ̀rọ̀ tààràtà ẹ má bá ẹni tí ó bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ta ló di ọlọ́nà láti lọ bá lọ bá kó sọ nǹkan tó fẹ́ sọ yẹn fún nítorí pé ẹni tó bá wá báyàn tààrà òun gangan lẹni tó fẹ́ ṣe nàfíhà fún yàn ẹni tó sọ fẹ́ nìkan pé ẹ bá ń sọ fún un olóyìn fẹ́ tu ọ fóònù kò sí nínú wípé òun ṣàtúnṣe àtìbàjẹ́ tún ti rí gbàdọ́ ọmọ pé gbẹ̀ǹbẹ̀ lẹ́yìn ẹsẹ̀ nìkan kì í sẹ̀rẹ̀ tó ń rò pọ̀ wà lẹ́yìn ẹsẹ̀ rẹ̀ kì sì kọ́ sọ fẹ́ nìkan pé ìgbẹ́nu lẹ́yìn ẹsẹ̀ rẹ̀ o tó bá wù ọ sọ fún un sẹ̀mọ̀ pé ìgbẹ́nu lẹ́yìn ẹsẹ̀ rẹ̀ ẹ̀ ń ṣe ń bàjẹ́ nù ó ti di ríyìbá torí ẹ ẹni tó rí i pé ń ṣe ń tí ọ̀dà ó wà nípò tó burú tí wọ́n bá fẹ́ ṣàtúnṣe fún un nítorí yẹ kó o ṣe ní kíkọ́ lọ bá tààràtà kò sì bùkátà pé kò fi sọ̀rọ̀ fẹ́ lòmíì níta tẹ́bírí pé wọ́n kọra wọn alẹ̀ àbí wọ́n ti yára wọn yẹn ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ ni o sọ fẹ́ gbalada lọ́dún èèyàn ni sòsé bẹ́ẹ̀ làwa máa ń ṣe nínú ìgbésí wa ẹ̀rí gbogbo nǹkan pátá la máa fi tàwé ìròyìn gbogbo nǹkan máa fi ń wá ìsan tíjọ́ gbé nígbà kìyàmà làwọn fi máa wá káwọn èèyàn máa yìn wá ètò túmọ̀ sí pé a kì í ronú àtúbọ̀tán ayé nìkan lójú wa wà ṣé ọ ọ ọ ọ pàtàkì fún ọ nínú ìgbésí ayé wípé ńgbà tí mo ń sa ìdá tó ẹpọwọ rẹ làtúnṣe àìdá yẹn ti wá ọ pàtàkì fún ọ kíkú kékeré gbogbo ayé ó tún mà ṣé kò ti tó ife Allahu azza wa jalla ti máa ń sànyàn lẹ́sàn ti mà. ọ wa lọ gbéwò ìròyìn wọn máa sọ pé sọ olóyìí padà níjọ bá já wa tá a sọ fún ọ sáwọn náà kọ lajú ọlájú ni subhanallah ìwà burúkú ni wàá yàn ó rọ màmá yẹn lọ́rùn láti sọ fẹ́nìkan pé kó lọ sọ fún ọ tí wọn bá fi lè rán èèyàn sí ọ wípé bọ́rọ̀ ṣe jẹ́ nìyí kò dákẹ́ ó jìyàn wọ́n sọ pé tiẹ̀ ti jẹ́ òfin lọ́mí ń dá sí abojugun lẹ́bẹ̀ẹ́ tí wọ́n ọ̀rẹ́ nìkan rán àfiwọ́ tó bá kó tọ́ nìyà ń sọ kí ló mú fúnra rẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ abẹ́ n'i sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ńgbà tó wá fúnra rẹ̀ nísìn tó bá ní nǹkan kan tó fẹ́ fi jà ń yàn yanu kọ́ sọ̀rọ̀ tòlẹ́tì káwọn náà ká mú o torí pé kò sáǹfà nínú pé mọ̀ ń kọ́mọ́ máa lapa nínú ìwà àtìsí sí mi. àwa ní ìsìn láwùjọ tiwa àwùjọ bàjẹ́ gan ẹ̀gàn òfófó ìsorun wa ti pọ̀ mọ́ ti pàkọ́ ó ti pọ̀ jù láwùjọ wa eléyìí tó ń ṣe àfihàn pé àwọn èèyàn tó ń gbénú àwùjọ táwa wà wọn ò ronú nípa kú wọ́n ṣe tán láti máa fi àwọn ẹsẹ̀ wọn tí wọ́n ń gbélé ayé ṣe tá a lè ròyìn pé sẹ́ẹ̀rẹ́ ni wọ́n ṣe tán láti tún fi ṣe sàrà fáwọn ọ̀tá wọn. bùnà tí wọn bá ń bàjẹ́ lẹ́yìn tá à ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ọ̀tá lọ́yẹ kọjá náà kì ọ̀tá rẹ̀ náà ló tún máa bùn ní sẹ́ẹ̀rẹ́ tí wọ́n bá hàn pé lódodo ni ló fẹ́ ṣàtúnṣe mi tí wọ́n máa pé nǹkan kan wà tí mò ń ṣe tí ọ̀dà ọ̀ wá bá mi ni tààràtà torí níjọ́ tó bá ti pàtí ọ̀rọ̀ yẹn síwájú ẹnìkan àwọn náà sọ sí wọn náà tún sọ lé kí ló dà ó ti di ríìbà ó ti di ẹ̀gàn ìsọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáa kò rọrùn àfẹnitọ́ ní mánì ló lè ṣe ta lẹni náà tó lè sojú abẹ́ǹkò ẹni tó ní mánì ẹni tó ẹ pé nífà ìní ìmánì rẹ̀ kò lè ṣe àwọn mùnáfìkì àwọn mùnáfìkì àdínì wọn ò lè ṣe yọ gbà pé kó wọn dá ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ láàrin àwọn ìwà rádaràdá pawápọ̀ àdọ̀rẹ́ kọ́ máa gbọ́rọ̀ rẹ bí àgbàgbà kùnú wọ́n máa ṣe hẹ́ẹ̀ wọ́n máa bọ́ jẹ́ ó pé wọn ju kí wọ́n wá bọ̀ ọ lọ. sẹ́nìkan bá dá alábàá ń bẹ̀ gan pé tọ̀ gbogbo ìta àti ń wí látàárọ̀ wa ni kí ọlọ́wọ́ ọmọ lọ jó wa ná o ṣé ààrẹ nìkan nu àti ọ̀láyà àti ọ̀lọ́ sọ fún wa pé à tani ọ̀lọ́ ògùnkàn pèkì ńtọ́ gbọ̀ àbẹ́ rí nǹkan mọ́. so ilé ayé wa yìí a rò pé bẹ́ẹ̀ ibi tá à ń gbé òun lága sí àwọn èèyàn sì ń kú lọ́kọ̀ọ̀kan ìjèjì àwa náà rí pẹ̀lú àwọn iṣẹ́ rádaràda játijàti tá n bá kátà ń gbé káwọn sẹ́rù kó alẹ́ fi wà lùjẹ́nà ni alẹ́ fi wà lùjẹ́nà tó bá ti jẹ́ kúrú dáadáa rẹ ni mo bá ń wá àtúnṣe rẹ mo fẹ́ ṣe àkínlọ́bọ̀ ọ̀mà náà òpin rẹ̀ kọ́ mọ́gbọ́ kọ́ mọ́gbà èmi ní sọfẹ́ lomi torí wọ́n lọ lọ̀rọ̀ ìwọ ni tó ṣe pé tó bá gbọ́rọ̀ yẹn tó o bá fẹ́ ṣàtúnṣe rẹ̀ ìwọ ló ṣe ìwọ ni tó ṣe pé tó o bá fẹ́ ṣàtúnṣe rẹ̀ ìwọ náà lọ sọ pé má tún gbèrú rẹ̀ wá bá mi má jọ mi kò sí problem èmi náà sì bùkátà kí n sọ fẹ́ nìkan so ẹja tara àwọn sàhábà àwọn yìí ká kẹ́kọ̀ọ́ ká tara àwọn ká kẹ́kọ̀ọ́ àwọn èèyàn máa ń ṣe nàṣíhà fún yàn tí máa ń túmọ̀ sí nàṣíhà lódodo àwọn èèyàn máa ń ṣe nàṣíhà lérò tiwọn tó máa ń túmọ̀ sí fadíhà nínú ṣẹ̀ríà nàṣìhà òun náà ní kó jẹ́ pé èmi tí mo lọ̀rọ̀ ló ń bá sọ̀rọ̀ ó sì wáá bá mi sọ̀rọ̀ yẹn ní bòńkẹ́lẹ́ láì jẹ́ pé o gbé ẹ̀rọ agbágbé òfin pariwo láàrin ìjà ó sọ fún mi kó síbẹ̀ yẹn ó sì le tó kó síbẹ̀ yẹn ṣe fẹ́ gbódodo tó tó bá fi wá bá ìwọ kan ohun kan nǹkan báyìí báyìí ní ọ̀rọ̀ yìí kò sí náà ni. ó rí pọ́ọ̀rọ̀ fún yóò tún máa dúpẹ́ fún yóò máa ṣàdúrà fún. àmọ́ tó bá jẹ́ pé nàṣíhà tó lọ fẹ́ sìn olùkóró kárí àríjà ló gbé lọ lọ ń pariwo lọ ń sọ̀rọ̀ à kò sí wọ́gán alárò lè gbarú ẹ̀ mẹ́rẹ̀sẹ̀ tí ì sọ pé òun torí kò sẹ́ni tó jẹ́ gbogbo wa. ìwọ gan alára ẹlẹ́nu gbọ́rọ̀ ọwọ́ ara rẹ̀ ó lè gbarue ẹ̀ ó sì wá jẹ́ pé òun wá ní kọ́ gbàgbàkúgbà wọ́n ń pè léyìn ní fọ́díhà ìtúnifó ìbànújẹ́ ìtú àṣírí ẹni. so mama yìí ọ̀wà ọ̀sọ̀rọ̀ ẹ tún wá rí ẹ̀kọ́ mi Uqba ibn al tí ó ní ọ̀rọ̀ tẹ́kùn lọ́fẹ́yàwó kò dárúkọ obìnrin yẹn fún wa torí pé ẹni tí ò bá ti láǹfààní kankan nínú ṣẹ̀ríyà wọ́n yìí sọ. ẹ bọ́jẹ́ Mariam ní jẹ́ bọ́jẹ́ Juwẹ́ríà ni bọ́jẹ́ Muhani ni eléyìí ń kọ́ lọ́jà èyí tọ́jà jù ni pé obìnrin lọ́wọ́ wá sọ fún obìnrin náà ní sì máa fọ́ ma ní ọmú. èsì pé bàbá kan wá wá ó ní mo fẹ́yìn méjèèjì lọ́mú lọ́nà wo bàbá torí ẹ wọn àdárúkọ ẹ máa ríru rẹ nínú alukur'an Allahu azza wa jal ó ní a sọ fún Adam aleyhi salam àti ìyàwó rẹ̀ ẹ máa gbénu aljanna wala taqraba hadhihi shajarata fatakuna min al-zalimin. ẹ gbọdọ súnmọ́ igi yìí o ẹ gbọ́dọ̀ súnmọ́ igi yìí ọba ẹ di ọkan nínú àwọn alábòsí gbogbo àwọn àyà eléyìí tí Allahu azza wa fi ṣàlàyé ẹ má jẹ nínú igi yìí níbo ni wọn ti dárúkọ pé irú igi báyìí pàtó sọ́wà kò sínú Al-Qur'an nítorí kíni nítorí kí ká ma igi yẹn pàtó ká ma igi yẹn pàtó ká ma igi yẹn pàtó kò láǹfààní kan tí ó sì fún wa torí àdánwò ńlẹ̀ sí ẹ̀sìn ọ̀sọ̀ pé sí nǹkan báyìí wàá rí i pé tí wọ́n bá dọ́ dára rẹ tí ò bá sẹ́sìn nǹkan yẹn ò ní sínú tó wù ọ̀sìn ẹ̀sìn ọ̀sọ̀ pé má sí nǹkan báyìí tí wọ́n bá dọ́ dára rẹ wàá rí i pé nǹkan tán ní ọ̀gbọ́dọ̀ sẹ́wọ̀n ìní máa wù ọ̀sìn ìtumọ̀ ẹ̀sìn àdánwò wà nbẹ ok wọn wá sọ fún wa gbogbo nǹkan ẹ máa jẹ nínú àlìjẹnà síbi tó bá wù yín nígbẹ̀fẹ̀ lọ́pọ̀lọpọ̀ bó bá ṣe wù yín ṣùgbọ́n igi ẹyọ kan yín àdánwò ni nínú àdámá tí Allahu àdámọ́ mi yẹn ni pé nítorí bá ti ní kọ́ máa ṣe ni màá wù sídájú rẹ bá sọ fún ọ pé nínú ilé yìí èmi fẹ́ lọ sí ọjà kí n padà wá so gbogbo tó bá wù ẹ́ láti wò ó lè wò ó tẹlifíṣàn ní fídíò náà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ dvd wà ń bẹ̀ gbogbo tó bá wù àwọn cds àwọn fídíò cassette gbogbo wọn wà ń bẹ̀ yẹn but this very cassette ọ̀ gbọ́dọ̀ wò ó èwo lọ́fẹ̀ẹ́ wò ah, kí ló wà ń bẹ̀ tí wọ́n fi sọ pé ń gbọ́dọ̀ wò ó so ntẹ́bà ti ní kọ́ mi yàn ọmọ sí ìní máa wù sí so ẹ̀yìn àwọn dàgẹ́ bíi kíní kan ewé tẹ̀tẹ̀ wọ́n níbi tí wọ́n bá ní ọmọ tẹ̀ ìní tẹ̀ so ó túmọ̀ sí pé tí wọ́n bá ti lè fi àlàyé sí nǹkan kan pàtó pọ̀ gbọ́dọ̀ ṣe wọ́n ní wà ábù ṣe ìlànà fèmà múni àti ntẹ́mi máa fẹ́ jù ní tí bá ní kọ́ ẹ wá wo ṣetán ó ti wá ṣe pẹ̀lú baba ńlá wa àfìgbà tí wọ́n dèdè gíò tí wọ́n tún jẹ nínú rẹ̀ ok kí ló dé tí wọ́n sọ́ọ́rù jiyàn fún wa kí ló dé tálàyé eléyàn wa pamọ́ sí wa kí láǹfààní tá a fẹ́ mú bẹ̀ tẹ bá mọ̀ pé gi ìgbà ni kí láǹfààní tẹ fẹ́ mú bẹ̀ tẹ bá mọ̀ pé gi mángò ni kí láǹfààní tẹ̀yìn fẹ́ mú bẹ̀ almuhim ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ gi yìí. مثلا النبي موسى عليه السلام الله عز وجل وما تلك بيمينك يا موسى كن بلوت موسى قال هي عصاي أتوكأ عليها واهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى ألقى مني ألقى مني ما من في pọ̀pá yẹn mọ́ máa ń fara tì mo sì máa ń lo pọ̀pá yẹn láti já koríko fáwọn ẹran tí mò ń dà mo tún láwọn àǹfààní mi tí mo máa fi ṣe Allahu azza wa jalla ni sọ́lẹ̀ tiwọ́ Musa ọ sọ́lẹ̀ lọ́ba dejò igi wo ni pọ̀pá yẹn ti wá nàá ṣé à ká mà áhà àwọn nǹkan báwọn tí ò bá ti sáǹfààní kankan téèyàn lè mú lábẹ́ òfin bẹ̀ téèyàn lè mú lábẹ́ ọgbọ́n níbẹ̀ ẹ pé ṣẹ̀ríà ò ní sọ. aláìníṣẹ́ aláìmọ̀ tí wọ́n ń pè ní mà ni wọ́n wá tẹ́bàtì. onílẹ̀ ma irúgi eléyìí tí wọ́n musa ti wá ni. àbí igi igi gẹdú àbí igi ńlá tó ẹ dákun kí la fẹ́ ti ṣe ẹnìkè sẹ̀ríà ọ̀sọ́ wa ọ̀sọ́ ẹ̀sìn wa ọ̀sọ́ àlùkìyàmà wa fún wa torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn olóògùn ayé gbogbo irú igi wọn ò ní jọ gbádùn igi tí pọ̀pọ̀ ànábì Musa ti wá gbogbo ọ̀tàn nùgbò oníkálukú ọmọ ah, irú pọ̀pọ̀ Musa ni ẹ̀ òun lè fi bá tiẹ̀ jẹ́ wọn ò sọ fún wa nítorí pé kò sáǹfà nínú ká mà wọn ò sọ di tí wọn ní baba ńlá wa gbọ́dọ̀ jẹ ń bẹ torí kò sáǹfà nínú ká mà kíkì wọn á lọ jẹ kí mángò lápèjúwe àdúrú mángò tó wà ńlẹ̀ yìí àyàn lódì àbá àníyàn lódì àwọn mùmínì ò níyàn lódì pé kìí sàwọn aládàá mà tí wọ́n ní kọ́ má jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn tí ò ní má ní pé ẹja ẹjẹ sọ́ra eléyìí ni bàbá ńlá wa jẹ tó fi di pé ń tọ́ sẹ́lẹ̀sẹ́lẹ̀ o wọ́n bá máa yan máńgò lòdì ṣùgbọ́n nǹkan táwọn kan mà ní pé igi ni igi ń jẹ fa igi èsì èèyàn fa tó fi wá sọ pé igi tí wọ́n ní jẹ òun náà ní Hawa abẹ́ ẹ̀gbọ́ tukutu wọ́n ní ẹ̀ gbọ́dọ̀ jẹ́gi ọwọ́ ní igi tí wọ́n ní wọ́n gbọ́dọ̀ jẹun ó ní ìyàwó rẹ̀ Hawa wọ́n á máa ni ṣe búrẹ́dì igi jẹ́ nítorí pé ọlọ́fà kìí fẹ́ kìí ṣe kìí ṣe pé máa ń sọ̀rọ̀ nípa nǹkan afẹ́ sọ̀rọ̀ gi àwa pé èèyàn la gbà lérò nbọ nbẹ múlù rẹ wà nù alukurani afẹ́ sọ̀rọ̀ búrẹ́dì àwa ń sọ̀rọ̀ gádà ẹ má ṣe jókòó lórí gádà yìí o gádà ni gádà ń jẹ fa ọ̀hà ni búrẹ́dì wọ́n gbà lérò búrẹ́dì báwo wọ́n máa jókòó lórí búrẹ́dì lọ́dọ̀ tì í òun dàgẹ́ bíi kúṣìn tó túmọ̀ sí pé irú rẹ̀ pọ̀ nínú alukur'an àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam jẹ́ pé wọ́n máa sọ̀rọ̀ kankan wọ́n kàn sọ ẹ̀yà arú nǹkan ni àmọ́ irú oríṣi wo pàtó wọ́n ní sọ. torí kò sáǹfààní kan tí ń bẹ́nu kọ́ dárúkọ irú oríṣi yẹn pàtó fẹ̀yìn torí pé ẹ̀sìn fẹ́ fi yín mọ̀nà ni kò fẹ́ sìn yín lọ́nà tó bá ṣe pẹ́ sì fẹ́ sì yín lọ́nà ni ọ̀pọ̀lọpọ̀ irú àwọn nǹkan wọ̀nyẹn wọ́n sọ yóò dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ̀ fáwọn èèyàn inú kó máa wá nǹkan ká wípé nǹkan alálùbáríkà ni inú kó rí kó máa sá kó máa pè ní nǹkan burúkú wàhákẹ́dà lóbìnrin kan bá wọlé níta fẹ́ múnu àbùkátà ká máa ta lóbìnrin yẹn èyí ò túmọ̀ sí pé tá a bá wo àwọn oríṣiríṣi ọ̀nà táde sì í gbà wá àní padà rórúkọ obìnrin á rí a lè rí inú rìwáyà mi ṣùgbọ́n ká mú orúkọ rẹ̀ kọ́ lọ́jà ká mú orúkọ rẹ̀ kọ́ lọ́jà ṣé mo pé kò sójú tiwa àwọn ń kà láti kẹ́kọ̀ọ́ nù rẹ̀ ní lónìí tó bá jẹ́ pé gbogbo orú máa ń dárúkọ ẹni tó ṣe ẹni tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn ni wọ́n gbọ́rọ̀ láwọn àgbà kan nínú ìgbésí ayé ẹni tẹ́nu rẹ̀ gbọ́rọ̀ tírú rẹ̀ bá ṣẹlẹ̀ sí tẹ́nìkan wá sọ fún pé mọ́mọ́ tí ré ìwọ àtọ́kọ rẹ̀ wọ́n lè sọ pé òkè ìwọ ni sálúsì wọ́n wá máa dárúkọ sàábì yẹn gẹ́gẹ́ bá àwọn oní sọ́ọ̀tì máa sọ pé sálúsì ẹlẹ́nu gbọ́rọ̀ àwọn náà máa so kọ sáábì yẹn wọ́n sọ di nkéré ṣẹ̀ríà ò sì fẹ́ kẹ́ ẹ ṣàfojúdi fún sáábì à ń bọ̀ síbọ̀ sí pé ẹ fẹ̀nu sáàtà rẹ̀ ìdí nu tẹ bá rí nǹkan míì ó lè má yé wa o ṣùgbọ́n nídìí tí wọ́n àfi mẹ́ńṣàn sọ̀hábì ẹni àpọ́nlé ni wọ́n sọ̀hábìbìnrin ẹni àpọ́nlé ni wọ́n àgbọ́dọ̀ bẹnu àtẹ́lù wọn obìnrin kan bá wà obìnrin kan ó lè jẹ́ nìkẹ́ni ó ní mo ti rí ẹ̀yin méjèèjì rí sàbẹ ìbálò bá nàbẹ wa Muhammad sallallahu alayhi wa sallam kọjá màmá yìí ń yàn ọ ọlọba nàbẹ kí ló dé tó fi lọba nàbẹ ń wọnà àbáyọ ni ẹ ọlọmọ sànù wa ìyàwó tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ lẹnìkan bá dé ló bá lémi àti ìyàwó ńkọ́ àti mọyìn àgbáyò ń rí ọlọsọfà nàbẹ sallallahu alayhi ń wá ọ̀nà gẹ́gẹ́ bí ìwọ náà ni nǹkan tó ṣe ó ti mọ̀ pé kò dáa àbí ń tọ́ fẹ́ ṣe ó burú wa wó nípa ẹ̀sìn kan ọmọ bọ́yá nǹkan báyìí ṣéyàn lè ṣe é ṣèbí wọn náà mọ̀ pé ọ̀dà àbọ̀ mọ̀ pé ọ̀dà ọmọ wa ẹni tó fẹ́ kó bá torí pé kó lè bá a ṣe tí wọ́n bá wọ́n á sọ pé ya Rabb èmi náà mọ̀ pé nǹkan yẹn ọ̀dà wàlàkín bàbá alákòóbá yìí ni wọ́n lọ sọ pé kí n ṣe kò ní í ṣe wù ewu náà lọ adé yìí o ha torí ẹ àmọ́ ní ti ànábì sallallahu alaihi wasallam ṣé mo pa àsìkò gbà yẹn lòfin sọ̀kalẹ̀ àsìkò gbà yẹn alukurani sọ̀kalẹ̀ kọ́ mọ̀ bóyá náà àbáyọ wà gẹ́gẹ́ bí arákùnrin tí ó fi ìyàwó rẹ̀ tó fẹ̀yìn rẹ̀ wé ti màmá rẹ̀ nù tí ìdààmú bá yà wò kọ́wùlà tó wá bá nàbì sallallahu alaihi wasallam pé ọkọ mi òun náà ni mo ná gbogbo nǹkan nù mí fún òun ló jẹ ìgbà ọ̀dọ́ mi títí tó fi dógbó mo bí gbogbo ọmọ nù mí fún mo ti wá dàgbà tó yẹ ká jọ máa gbé lálàáfíà. ní rọrùn kíkọ́ jẹ́ pé ní ó wa ká ọwọ́ á fi mí ó fẹ̀yìn mí ó fi rẹ̀ kí ni ká ṣe ní ìsìn kálukú ọmọ wọn náà àbáyọ anabi sallallahu alaihi wasallam ní Allahu azza kò tí ì sọ nǹkan kan kalẹ̀ nípa rẹ̀ ẹ sì sùúrù mọ̀jáàdìlà tó fi sọ̀kalẹ̀ torí ẹ̀ oníkálukú títẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí wọ́n á máa lọ bá nàbí sallallahu alaihi wasallam nítorí pé alukur'ani sì ń sọ̀kalẹ̀ bọ́yá báwa ti fi ń rò pé nǹkan yẹn tó sọ ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ dè wọ̀ bọ́yá alukur'ani ó sọ̀kalẹ̀ pé ìdí ìwọ rẹ̀ á mú kú ìdí nu tí wọ́n fi máa lọ bá anabi sallallahu alayhi wa sallam gbàtó bí anabi màmá kan sọ pé òun re èmi àti ìyàwó tí mo ṣẹ̀ fẹ́ ìmọ̀ ṣé a lè kọ́ntínú ní àbí báwo àgbọ̀n nǹkan tó sọ òun kàn sọ wípé ó bí anabi léèrè nípa tí wọ́n sọ ìbéèrè yìí dáhùn anabi ló fi hàn wípé ó béèrè pé sáà lè tẹ̀síwájú máa jọ́kọ̀ àtìyàwó ara wa àbí báwo ànábì wa dá wọn ní kayfa wa qad qil báwo lẹ́sẹ̀ tẹ̀síwájú nígbà tí wọ́n ti sọ pé ẹ̀yin méjèèjì ọmọ ìyájọ́ ni yín nípa rírè ìyẹn ni pé dandan ẹ̀ ni ẹ̀ ni bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀ gbọ́dọ̀ dúró dọ̀la so báyìí ni fa faraqaha Uqba Uqba bá yà kọ́ máa lọ lọ́rẹ̀ kó náà máa lọ lọ́rẹ̀ ó ti wá ṣẹlẹ̀ pé ọmọ ìyá méjì ti bára wọn lò ọ̀yà ọmọ ìyá méjì ti jọ wà nulẹ̀ ní wíwà tí ọ̀yẹ́ ẹnikẹ́ni kí wọ́n jọ wà bẹ́ẹ̀ ọkùnrin àti obìnrin tí wọ́n bá sọ́kọ àtìyàwó ara wọn tó ń ti ọmọ ìyá ni làwọn méjèèjì ǹjẹ́ wọn wá ti ṣẹ̀bi bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ̀ nítorí pé wọn ò máa ń mà fẹ́ra wọn gbogbo àwọn èèyàn tó sì yẹ kí wọ́n kọ dínà kí ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ò tọ́ yìí àwọn ẹni tó yẹ kí wọ́n kọ dínà kó ṣẹlẹ̀ ààrẹ nìkan nínú ẹni tó mọ̀ nípa rẹ̀ kó sọ fún wa nípa pé bó ṣe rí nì kó tó di pé wọ́n so yìgì ẹ̀yìn ìgbà tán so yìgì tán ẹni tó mọ̀ nípa bọ́rọ̀ ti ṣe rí ní ìgbà tí ìròyìn tọ́dọ́dọ̀ rẹ̀ kò fi ọ̀rọ̀ yẹn falẹ̀ tó fi lọ bá wọn tó sì fi yé wọn ntó ti síwájú kó tó mà wọn ṣe Allah ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n mọ̀ tó bá tẹ̀síwájú ti tẹ̀ torí wa ma kunna mu'adhibina hatta kìí ṣáájú kó tó di pa aràn ìránṣẹ́ sí ó mà rabbana la tu'akhidna in nasina aw akhta'na a sì mọ̀ pé jahal fẹ́ni tí ò bá mà ó nà ń bẹ nínú al-'udhru al-mu'tabaru ń bẹ nínú àwọn àwáwí eléyìí tí ṣẹ̀rí agbà wọlé àìmà torí ẹ̀ tó ti wá bí máa ń kọ́ wọ́n bí màá kíní wọ́n bí màá kẹta kẹrin karùn kótó di pé wọ́n gbọ́ kótó di pé wọ́n mà àwọn ọmọ yẹn àwọn ọmọ bàbá àtìyá yẹn náà ni wọ́n máa pè wọ́n kò ní pè wọ́n lọ́mọ zìnà àmọ́ látijọ́ tó bá ti mọ̀ yẹn wọ́n túká wọ́n túká tí bàbá yẹn bá kú àwọn ọmọ jogún ẹ̀ tíyá náà lọ bá kú wọ́n jogún ẹ̀ àmọ́ ìpàdé tán kọ́ pàdé lákọ̀ọ́kọ́ yẹn wọn mà torí ẹ̀ ni wọ́n sì máa jẹ́ àwọn ọmọ wọn ilé ìjọba. ọmọkùnrin yìí sọ́ábẹ́ yìí ọ̀ya obìnrin yìí obìnrin wa lọ lọ́kọ mi obìnrin lọ́kọ mi ó túmọ̀ sí pọkùnrin náà lọ ní ìyàwó mi al-Imam al-Bukhari ń ló gbà tó bá jẹ́ pé bá sọ fún ọ ṣáájú kó o tó di ipò olóbìnrin pé ó dàbí ìgbà tó ṣe pé obìnrin tó fẹ́ fẹ́ yìí màmá kan náà ọjọ́ rè yín papọ̀ nígbà tí ẹ wà ní kékeré nítorí ẹ kó o ṣe òun náà ní kó o kóra ró kó o gbá àwọn èèyàn dìde láti lọ ṣèwádìí títí tó fi ma òdodo àti rọ nǹkan tí wọ́n sọ yẹn gbà tó bá tó mọ òdodo rẹ̀ àti irọ́ rẹ̀ lọ tẹ̀síwájú àbí kó fà sẹ́yìn nítorí pọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tí wọn ò bá rí wọn ò ní sọ ó lè jẹ́ pò náà gbọ́ rí ṣùgbọ́n kò dá lójú bó ti ṣe wá sọ yẹn ó ti pè fún kí wòó ṣe ìwádìí tó dáa torí kó lè bá a fẹ́ lórí pọ́kàn rẹ̀ balẹ̀ pẹ́ni tó yẹ kó fẹ́ ni àfi kò jìnnà sí lórí pé ọkàn rẹ balẹ̀ pẹ́ni tí ọ̀yẹ́ kọ fẹ́ ni gbogbo eléyìí ńbẹ nínú nǹkan tó ṣe kíta bá ṣèwádìí rẹ̀ àní jẹ́ ẹni tó dẹ́ṣẹ̀ ẹni tó ń fẹ́yàwó àti ẹni tó ń lọ́kọ irú rẹ̀ kìí sábà wọ́pọ̀ tó bá ti jẹ́ pé ibi tó ti fẹ́ fẹ́yàwó ó dínà sí àwùjọ àwọn èèyàn rẹ̀ ibi tó ti fẹ́ lọ́kọ ó dínà sáwùjọ àwọn èèyàn rẹ jíjìnà tó jìnà yóò mú kí ṣíṣeéṣe pẹ̀yìn méjèèjì ẹ ti jọ mú yan ìyá kan rí kó jìnà àmọ́ tó bá ti súnmọ́ra wọn jù kò sí tàbí ṣùgbọ́n tí wọ́n bá ní ìtọ́jọ bẹ́ẹ̀ ọ̀ ń bẹ láàrin ìwà àtòbìnrin yẹn ó pè fún pé kó kóra rósè wádìí ní ìwádìí ìjìnlẹ̀ kọkàn má sọ pé àwọn ẹni tínú ń bí ni ọ̀fẹ́ kí ìwọ àti olólùfẹ́ rẹ kẹfẹ́ ra yín kìí ṣe dandan kó jẹ́ pé inú ń bí wọn ṣùgbọ́n lè jẹ́ pé tí wọ́n mọ̀ lódodo tí ó hàn sí wọ ni làwọn ń gbìyànjú láti là yọ kó o má bàa dẹni tó ṣe pé ẹ̀ṣẹ̀ lọ́ọ́ máa dá níbi tó ti yẹ kí wọ́n máa kọ àkọọ́lẹ̀ ládàá fún ọ ẹgbà wa tó tẹ̀lé lẹ́yìn ó wá látọ̀dọ̀ ziyad as-sahami qaal naha rasulillahi sallallahu alayhi wa alayhi wa sallam an tustarba alhamqa wọ́n ní ọkùnrin wa yà wọ́n sọ kọ́kọ́ lẹ̀ ọ̀yà kọ̀kọ́ lẹ̀ wọ́n sọ kọ́kọ́ lẹ̀ ìtumọ̀ rẹ̀ pé ní pé nínú ṣẹ̀ríà tó bá ti fẹ́ ni tí ò yẹ kó fẹ́ tẹ́ni tí ò yẹ kó jẹ́yàwó fún ọ bá lọ jẹ́yàwó fún ọ ẹni tí ò jọkọ fún ọ bá lọ jọkọ fún ọ kìí ṣe kíkọ lẹ̀ ni ọ yà ẹ tùkà ní tẹ́ bá ti túká ó ti tán irú ẹ náà làwọn ìbéèrè tí wọ́n máa ṣe pé lágbájá obìnrin mùsùlùmá ọlọ́ọ́ jẹ́ ìyàwó fún káfíìrì ìgbà tí wọ́n gbọ́ pẹ̀lú rẹ̀ ọ̀dá kí ni kó ṣe á sọ yìí pé yóò kó kúrò lọ́dọ̀ rẹ̀ nù tí kò bùkátà kọ́kọ́ kọ́kọ́ kí ni mo rò pé yé nítorí pé kọ́ ó ní í ṣe pẹ̀lú pé yìgì wà láàrin wọn kò sí yìgì kan á lọ fẹ́ kọ̀ bákan náà tí obìnrin yẹn bá fi lè kúrò ń bẹ̀ kò ní ṣe rí dáa irú ètòbìnrin tí wọ́n bá kọ̀ ọ́ lẹ̀ máa ṣe sẹ̀mọ̀kóbìnrin tí wọ́n bá kọ̀ ọ́ lẹ̀ yóò ṣe iddatu talaq yóò ṣe nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta àbí ìmára lórí ẹ̀mẹ́ta ọ̀kan nu méjèèjì ọ̀rọ̀ àwọn fuqaha ni ìyẹn ẹni tí wọ́n bá kọ̀ ọ́ lẹ̀ èyí tí ìbá sì ṣe nǹkan oṣù nínú ẹni tí wọ́n kọ̀ ọ́ lẹ̀ yóò jókòó oṣù mẹ́ta tí ó su ojú Sama tó jẹ́ ti òṣùpá èyí tó bá sì jẹ́ aboyún tó bá ti bí ntọ́wà nù rẹ̀ ó ti parí ẹ̀jà irú ẹni tó fẹ́ kú lọ́dọ̀ ọkùnrin yìí báyìí nígbà tá a ti rí pé yìgì ò sí ní àárín wọn kì í ṣẹni tó yẹ kí wọ́n fẹ́ra wọn lójókòó àbóbìnrin tọkùnrin kankan gbé lọ ń gbé lọ zìnà ọwọ́ akú àwọn akẹsẹ ó ṣe ó jókòó iddatul wafa ó sòpó pókìnì ó sòpó o tó jẹ tí èsọkọ rẹ tẹnjọ ń jókòó zina tó bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe yí pé ìyàwó nàmbà fáìfù nàmbà six seven eight nine ten gbogbo àwọn eléyẹn wọn kú lọ́dọ̀ rẹ̀ ni kìí ṣe yí pé kíkọ ni ọkọ wọn le, wọn kú lọ́dọ̀ rẹ̀ wọn ò bùkátà tọ́ba ti wá yé wa gbàtà máa kó wọn sì nǹkan sọ ẹ̀yọ̀ kan wọ́n ń pè ní nǹkan oṣù ẹyọ kan láti mà pápò bí wọ́n má láti mà pé kò sí nǹkan wọn fọkùnrin tí wọ́n ń kó lọ́dọ̀ rẹ̀ ẹni tó gba Islam láyé ànábì sallallahu alayhi wa sallam lẹ́ni tó ṣe kó anabi sallallahu alaihi wasallam ní sẹsá mẹ́rin nínú wọn kọ ya mẹ́rin nínú wọn wàá sẹsá mẹ́rin wàá ya mẹ́rin so irú rẹ̀ náà níbi òbúkátà pé kọkọ lẹ tẹ́nba ti yára wọn ti parí ṣùgbọ́n obìnrin yóò ṣe kíni yóò ṣe alẹ́ sèbúrà kí nǹkan oṣù ẹyọ kan láti mọ pápò òbí rẹ̀ ńkọ́ ọmọ. ẹgbẹ́ àwọn ti Ziyad as-Sahmi oninaha rasulillah sallallahu alayhi wa sallam an tustarda'a al-hamqa anabi sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa láti tọrọ pé kókò nù ọba wa fọmọ lọ́mú ó kọ̀ fún wa láti tọrọ. wípé kí òpònúbìnrin kọjá pò ní ọba wa rí ma kí ló dé ṣé bá mú gbáyà rẹ̀ ni làwa ń fẹ́ kó fi wàrà rẹ̀ kọ́ wa fi rí ma àti agọ rẹ̀ àtọgbọ́n rẹ̀ àti píponú rẹ̀ àti làákàyè rẹ̀ kọkàn wa tiwa kàn pé máa bá wa tọ́jú ọmọ yìí pẹ̀lú fífún lọ́mú kọ́mọ ọmọ kù. àkókò àdìsí kò fẹsẹ̀ rinlẹ̀ kò fẹsẹ̀ rinlẹ̀ àmọ́ tó bá fẹsẹ̀ rinlẹ̀ kí ló dé tí wọ́n fi sọ pé ẹmẹ́jọ jẹ́ pópónù ní ọ̀bà yín rè ma nítorí pé látàrí ọyàn tó ọmọ bá ń fà ìyá yẹn lè kó àwọn nǹkan kan rán mọ́ tí kìí ṣe tọmọ láti pìlẹ̀ torí ẹ̀ ni ẹ máa ṣàkíyèsí tá a lè fẹ́ yàwó ganan rí ọkàn lọ fẹ́ onígànràngànrà kan yàwó ó láìkiri káwọn ọmọ náà jẹ́ kí ni àwọn gànràngànrà èèyàn lọ fi àgọ̀ níyàwó ó súnmọ́ káwọn ọmọ náà kọ́ káwọn náà jẹ́ kí wọ́n ponú ọlọ́fẹ́ ni tó gbọ́n lóbìnrin látàrí kí wọ́n mú ọyàn rẹ̀ ó súnmọ́ káwọn ọmọ náà jẹ́ kí ni wọ́n jẹ́ ni tó gbọ́n torí ẹ̀ túmọ̀ sí kékeré sí pé ojú obìnrin mashallah imú rẹ̀ mashallah olójú tomato, onímú òyìnbó bẹ́ẹ̀ ó sì gọ̀ bí ẹni tí ń fọwọ́ rubẹ̀ ọbẹ̀ wà lórí náfa. ìwà ń fọwọ́ rò ṣé ọgbọ́n lélẹ́yìn àbágọ̀ àbí bravery ọlọ́mọdé àgọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó pọ́wọ́ ọ̀tún ní fi ń fọkún ọwọ́ alọ́njọ́ kan kò sì wáyé wọn e. hún àlẹ́ kàásì nǹkan oníṣẹ́bọ̀wọ́ Allahu azza wa jalla lọ́dọ̀tún ọdọ́ gbogbo ẹ̀ náà ló lè wúlò làwọn fọwọ́ ọ̀tún fọkún àjẹpé ọwọ́ òsì lẹ́ fi ń jẹ kà torí pé wọ́n sọ pé àwọn màmá tẹ̀rí nínú ọ̀nà tó máa ń gbà lápá lára ọmọ oyún wa tí wọ́n ní o inú wọn láti dàgbà inú wọn láti dèèyàn ká pé ọ̀padà wá fura wípé ìyàwó tó fẹ́ káì ẹni tí ó kéèyàn fẹ́ ni. ìwà rẹ̀ ọ̀dá gbogbo àlámọ̀rí rẹ̀ ló lé àfi kéèyàn tètè kọ ilé yìí kọ́ mọ́ bàa lọ kó àrán má ká pín ìjọ tó róun ọmọ tí ìjọ ọmọ ọ̀sẹ̀ kan lọ tó sì rí ilé lọ gbọmọ lọ́dọ̀ rẹ̀ kò pé kọ́ ọmọ tún mú nínú wà rẹ̀ torí pé inú ta ló rẹ̀. tí yorùbá máa sọ pé ó ti já ìfun ìyá rẹ̀ jẹ torí ẹni tí kálukú yín náà gbéra yín sórí scale ó rí àìmọye wa tó mú lọ́dọ̀ yẹ àwọn bàbá màmá tó bá màmá mi ẹ̀ ní ọmọ sọ fún mi yàyà lélẹ́yìí torí pé ìyá rẹ̀ ní í ṣe bẹ́ẹ̀ tọ́ ibẹ̀ yẹn ẹlẹ́kejì sẹ́rí lẹ́yìn ìgbà bí wa tán ọyàn ìyá tá à ń tún fa yóò ní í ṣe pẹ̀lú láti direct wa wa ọpọlọ wa ìṣesí wa nù gbèsè ayé torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ à ń fẹ́yàwó àfẹ́yàwó yẹn wàláhì nǹkan kan ni tó jẹ́ pé ewu àti àwọn nǹkan tí wọ́n ta kókó nù rẹ̀ ọ̀pọ̀ gan torí rẹ̀ ẹ máa wo ta lẹ́ ń fẹ́ kó jẹ́ màmá fọmọ yín ẹni tí à ń fẹ́ kọ́ jẹ́ màmá fọ́mọ yín o tó bá jẹ́ èèyàn pẹ̀lẹ́ ẹni tó fẹ́ràn ẹ̀sìn ẹni tó sepọ́ nítìjú bí ìdìnnìlà ẹ rí i pé àwọn ọmọ náà mú nínú àwọn àwà yẹn náà tó bá jẹ́ ẹni tó bẹ́ńbẹ́kúbẹ́ tó yí asa burúkú tẹ́nìkan ọ̀jọ́ lójú ẹ rí i pé àwọn ọmọ mú nínú àwà yẹn náà tó jẹ́ jẹ́jẹ́jẹ́ lóbìnrin rere bímọ fún wa kí ló dé tá a lọ gbé wàhálà tá a nìkan wá bá wa rè mà ṣe mọ̀ pé ọmọ ti jẹ́ dáadáa báyìí ẹ̀yin lẹ mọ̀ọ́mọ̀ lẹ lọ gbé ẹni tí ó rè wa òun ajágọ̀ yọ tà fún ọmọ nínú wàgọ̀ àbí òní tà fún yọ fún wọ́n sì sọ pé nínú gbogbo àárẹ̀ tẹ́ láyé o gbogbo ntí máa ń ṣèyàn láyé lólógùn afagọ̀ àgọ́ olóògùn likulli da'in dawa'un yustatabbu bihi illa alhamaqatu a'yat man yudawiha wọ́n ní gbogbo àárẹ̀ ló lóògùn tí wọ́n máa fi tọ́jú ẹ̀ afagọ̀ ó dá ẹni tó fẹ́ tọ́jú rẹ̀ lágara ah, ẹ wá lọ sí teaching hospital báyìí ní ìsìn àbí general àbí private èèyàn wá pọ̀ lọ́wọ́ àtò wọ́n á kàn wọ́n ní bàbá ẹ wọlé ìyá ẹ wọlé ọ̀dọ́ ẹ wọlé ọmọ ẹ wọlé kí ni ṣe yín gan agọ ni kí ni wọ́n bá fọ́ <laughs> omi ni wọ́n fà sí ọlá ni àbábẹ́rẹ́ wọn ò gbọ́ àbí capsule tablet ni wọ́n kó fún ọ pé ẹ lọ́ọ́ máa mú agọ yín ó kó mbẹ kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ kí wá sagọ̀ lásán eléyìí wọ́n fi ṣàpèjúwe tó bá yẹ pé asínwín la fún lọ́mọ pé kọ́ bá wa fún lọ́yàn kọ́ ó tún burú ju agọ́ lọ nítorí pé ẹni tó rí rẹ̀ ti dàrú yẹn ṣé tó bá fi ọmọ lẹ̀ tó bá wa fún lọ́yàn tọ́mọ sì tọwọ́ rẹ̀ tó mọyàn dìgbà tí ó lè mọ mú dà. láàlè máa sọ pé ọmọ náà lè máa ṣe bí aláǹgànà ńgbọ̀ bá yá eléyìí lè ti pọ̀ ma kó tó di pé mọ ẹ̀yà ó lè ní sẹ́mi ló ń wò bá wọn ò ń fún ń wojú mi níbo wá máa wò tí máa mú yẹn ọkọ̀ kọ́ ọba ọmọ lójú ni lọ́ba gbé lọ́ba là mọ́lẹ̀ kẹ́ tó dé ó ti ma tọ́ àwọn. aláhánmúmú bérebére ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bú ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dẹ tó ẹ pé ebú burúkú ń lẹ́nu rẹ̀ àwọn obìnrin mi bẹ́ẹ̀ wọ́n rí o yóò máa bú ebú ni wọ́n máa ṣépè wọ́n ọmọ pé rẹ́ńtọ́ ọ̀fẹ́ nìyẹn the second day of your marriage nínú nǹkan kan bá rọ àṣẹlẹ̀ kọ́ọ̀pù tó fi bọ́ ọbú tíì lọ́ba fẹ́ gbé pé kó mú lọ síbi tí ó ti fọ́ lọ́ba bọ́ọ̀lẹ̀ lọ́ba fọ́ lọ́ba ní à ṣé àwọn owó rí ibú tí ń bẹ lọ́dọ̀ tí yín nìyẹn ìwà wo ni wó ibú ẹ̀ ń fọ́ mi kọ́ọ̀pù à mi ì mọ̀ pé èèyàn rádaràda bíi àwọn aláìlórí lọ àwọn ajáni tí àwọn àpà ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi èlò wọn ń ta kọ́ọ̀pù <laughs> tá a mọ̀ fún dọ̀bọ́dí ọwọ́ rẹ̀ sẹ́mọ̀ eh, pé mbẹ́ ọ wà á rìbáàs second day pé mi ṣe má àwọn gbà sùúrù <laughs> ọmọ pé rẹ̀ tọ́ lọ fẹ́ nu oní wa ń bọ̀ rí ma tèèyàn báyìí àbí ọba yẹn àwọn ọmọ yẹn torí o bá sọ pé ẹni abálájọ jójú làájú èébù táwọn máa yóò tún ní yóò tún ní original grade tí ó ju tìyá wọn lọ torí ẹ irú àwọn agbọn abẹ yẹn a nídìí láti ṣèwádìí dáadáa ọmọ tí ọfẹ fẹ́ yìí ẹ dákun ẹ jọ gbé àdúgbò nígbà kan rí bó lẹ mọ sí ẹ dákun ẹ má parọ́ ọmọ yẹn ẹ lọ sí skul nígbà kan bó lẹyìn mọ sí tí ọmọ yẹn ẹjọ́ gbélé rí gbọ́dọ̀ ẹ̀ máa sì ẹ dákun ẹ má parọ́ sòtẹ́ máa fi lè sọ fún ẹ tó wá jẹ́ pé lábẹ́ bẹ́ẹ̀ ló fi fẹ́ ẹ bí ìdìnnìlá èèyàn ní gbégbèkúgbè ó tilẹ̀ jẹ́ pé òfu ẹni kò ní sẹlómìn àdánwò tí Allahu bá ti kọ́ mọ́ yẹn wàláì lóru wọ́n ní à ẹ béèrè tanirú ọmọbìnrin pé kò ní ìjẹ́jà bá Allah òjò kò sí kankan tí ó ṣẹlẹ̀ torí pé má àṣọ abáka lámì ọkùn lè yọ̀ṣẹ́ àkọ́ má àṣọ àkà lámì ọkùn lè yọ̀ṣẹ́ ìbà takọ́lẹ̀ bá ti gbé afẹ́ afẹ́ náà ni ó ti gbà. eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ti wá jẹ́ pàgọ́ lọ́ba rè ó ti mú ọyàn àgọ̀ òun náà ti gbé nínú wa àgọ̀ oògùn ó lálẹ́ ṣe fún naam ní ìsìn àgbàlagbà lẹ́yìn nínú àwọn ọ̀rẹ́ yín tẹ́ ẹ̀rẹ́ nìkan tẹ́ ẹ̀ máa wò pé lágbájá gbọ̀ <laughs> ok kò ní ìdí pé kẹ́ point kò ní ìdí but ẹ sá ti fura ríru rẹ̀ nù gbèsè ayé yín àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣe ogun rú wọn ni ká máa bá wọn bẹ Allahu azza wa pé dákun. báwa fóònù náà là kàn kó náà gbọ́n kọ́ mọ́ kù sí gbó agọ̀ kó lóògùn méjì wàláhì àfàdúà torí ẹ ká máa bú ọmọ ní ìsìn agọ rẹ ọ̀dọ̀ yẹ ló ti ọ àwọn èsì agọ ń lé tiwa o kódà mo rìgírẹ́tì pé mo fẹ́ yẹ ọ kò burú báwo á ọmọ ni nígbà tó rìgírẹ́tì pọ̀ fẹ́ yà rẹ̀ ọ̀sán ni pọ̀ ọmọ torí di ilé lọ gbà. ẹni tó gbọ́n gan àdúrà ló náà ma gẹ́gẹ́ sẹ́ ma pé àgọ́ máa ń kó báyàn ọgbọ́n náà kọ́ ó máa ń kó torí ẹ̀ àmẹ́yìn ẹ̀sà kíyèsí ẹ̀yin tẹ́ ẹ ti fẹ́yàwó ẹ má fi àgọ́ ẹ̀yin tẹ́ ẹ ti fẹ́yàwó tó dàbí ìgbà tí ìyàwó yín gọ̀ ẹ wọn torí pé wọ́n ní ọ̀nà méjì lèèyàn ti máa níwà ìwà ìwà ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè ní khuluqun muktasab ìwà téèyàn tírìnì ara rẹ̀ tọkọ lọ́dọ̀ àwọn ẹlòmíì tó fi mà sèyàn máa kọyàn ni àwa gan alára a lè gbọ́n tán tó bá gbọ́n títí ibi tí ìwọ ti gbọ́n ẹlòmíì ti gọ̀ ibi tí wọ́n ti gọ̀ ẹlòmíì gbọ́n ni wọ́n ti sọ pé tó ń bá ń fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n òní tẹ́ sọ irú ìyàwó rẹ gàn kò gbọ́dọ̀ jáde lẹ́nu ẹ̀ torí pé ẹni tí àléébù kan bá ti ń bẹ lára rẹ̀ téèyàn bá máa fi bu bá wí wọ́n yìí gbọ́ àtúnṣe so ọkàn máa sọ pé ah irú bó ti ṣe yìí báyìí tó bá ti jọ́ mi báyìí ló ṣe o kìí ṣe pé irú bó ṣe hùwà gan ṣe ìwọ ọmọ pa àwọn ọlọ́gbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n àwọn èfúrú wa ah, a jẹ́ pé o ti stamp rẹ̀ pọ̀ ńkọ́ òpònú ni dẹdẹrin ni agọ ni ha bẹ́ẹ̀ bó ṣe jẹ́ pé ọkọ náà máa mi o tí ó jẹ́ pé ìyàwó gbọ́n àmọ́ kọ́ńkọ́ ọgọ̀ bí ẹni tó ṣe pé ọkàn lọ wá pé ọdún léyà là ń ṣe lónìí àbí òye wa ọ á ní kálukú yín ẹ wá tò gbàdá tó sẹ́yìn bú tomato ní máa ń fún wa one fifty one fifty one fifty one fifty so ah, àwọn ọmọ rẹ ò ra sọdún fún wa wọ́gbọ̀n ọ̀rẹ́ ran léyà ìyá bàbá rẹ ọ̀dọ̀ rẹ wọ́n wà ó ní nǹkan kan tó ṣe fún wọn pàtó kódà lọ́jọ́ ọdún yìí kókó ló láàmú ọgbọ́n ni one fifty yẹn àbágọ̀ sàfáhà ni wọ́n ń pè é lé yẹn etí Allah azza wa jalla ni wala tu'tu sufaha amwalakum ẹ má fún àwọn òpònú lówó yín ọwọ́ òpònú lówó bọ́ sí báyìí tírun wọn fi máa di two hundred thousand lọ sí bí ìdápò ń fẹ́ ra kúlíkúlí tẹ́fẹ́ máa ta kúlíkúlí ní ó ní jíjẹ nì so eléyìí wàá gọ ni wọ́n ń pèlè ṣàfáà ni wọ́n ń pèlè wọlbalada so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ eléyìí túmọ̀ sí wípé ẹ̀sìn wa ẹ̀sìn Islam àwọn òfin tó ṣe kalẹ̀ àwọn òfin tó jẹ́ pé a gbọ́dọ̀ tẹ̀lé ni ìdí nìyí tó fi jẹ́ pé ńgbà tí màmá yìí sọ̀rọ̀ àwọn sàhábà yìí ò fetí pàlàbà rẹ̀ wọ́n kà á kún wọ́n lọ bá nàbì sallallahu alayhi wa tí ọ̀nà àbáyọ kan bá ń bẹ kánàbì ò lè bá fi hàn wọ́n ànàbì sallallahu alayhi wa kì í sì sọ ń fẹnu ọ̀nà àbáyọ kí ló wá lẹ́yìn tí wọ́n ti sọ tí wọ́n sọ tí ó Sahabe, yìí kò á máa pariwo ká kó máa ṣépè fóbìnrin àbí ṣépè fáwọn òbí rẹ̀ torí àwọn òbí náà wọ́n lè mọ̀ kó ti gbàgbé so torí di eléyìí káwọn náà ká máa kọ́sì àwọn sàhábà bákan náà hadithi tó parí báàbù yìí ń fi ń yé wa ó dáa obìnrin tó bá lẹ́sìn òun náà ní kí gbogbo wa máa sojú kòkòrò láti fẹ́ but pẹ̀lú kó lẹ́sìn yẹn náà ká gbìyànjú láti rí i pé ìyàwó tá a fẹ́ yẹn àgọ̀ máa dà láàmú àwọn àwà tó máa lè tó lè gbà lọ́dọ̀ ya rẹ̀ tó lè máa jálè bù lára rẹ̀ kọ́ mọ̀ sí lára rẹ̀ so eléyìí jẹba ẹ máa pé tí ìyá bá jẹ́ fẹ́wọ́fẹ́wọ́ tó bá jẹ́ olè látàrí pé múyan rẹ̀ ó lè kọ́ wà yẹn lọ́dọ̀ rẹ̀ ó lè má jẹ́ ìyá tó bí ó lè jẹ́ ìyá tó rè lásán kọ́mọ náà kó tún jẹ́ pé irú àwọn wà tó wà lọ́dọ̀ tó rí yẹn òun náà tún gbé torí rẹ̀ ká kíyèsí ẹ̀ ti dáa jù tí ò bá sí ìdíwọ́ kan òun náà ní pé ẹni tó bímọ ni kó fún lọ́mú ti dáa jù nù ẹni tó ni kó rẹ̀ lọ́mú àyàfi tó bá pé irú obìnrin yẹn ìdílé tiwọn àwọn lọ́mú yẹn ó ń sáré. àárẹ̀ yẹn ò lè gbà pé kó fọ́mọ yẹn kò bí kan rí àbí tiẹ̀ tí máa ma ṣùgbọ́n gbogbo bó tilẹ̀ wù kó ma tó nǹkan kan jáde nínú ọyàn tiẹ̀ sọmọ kàn máa wá fa wọ ni ọmọ kù so nígbà yẹn a wá wá ẹni tí wọ́n bá ní ní áfíríkà tí wọ́n ń bí kì í ike káwọn kan jẹ́ pé wọ́n fara wọn kalẹ̀ pé sẹ́tà wọn ń ṣe ni kí wọ́n máa báyàn fún ọmọ lọ́yàn kọ̀ wọ́pọ̀ lọ títí tó ń ti bí ò ti ṣe sí nǹkan lọ́wọ́ àwọn èèyàn tó láfíríkà yìí so àwọn èèyàn sábà ṣiṣẹ́ à ń bá wọn fọmọ lọ́yàn nǹkan tí kàn máa ń sábà ṣẹlẹ̀ òun náà ni pé tí ọkùnrin bá ní àwọn méjì mẹ́ta tí ìyàwó kan wá bímọ nínú wọn tó jẹ́ pé ètò bímọ yẹn wàrà ò jáde nínú ọyàn rẹ̀ omi wa wà nínú àwọn ìyàwó ọkọ rẹ̀ yẹn tó na bímọ sásìkò yẹn tí wàrà ń jáde lọ́yàn tiẹ̀ ó lè máa bélé yìí fún ọmọ tiẹ̀ náà lọ́yàn pẹ̀lú ọmọ tiẹ̀ ní ìgbà tí ìfẹ́ bá wà láàrin wọn nítorí pé ìfẹ́ bá wà láàrin ẹni tó nífẹ̀ẹ́ nìkejì kò nífẹ̀ẹ́ kọ́ ọmọ ẹnìkan sánkú àmọ́ tí ọba bá ti sífẹ̀ẹ́ bọ́ba lè kú òkú ni so eléyìí túmọ̀ sí pé lẹ́yìn eléyìí á wọ báàbù náfàkọ̀ abala owó nà owó nà téèyàn máa ná nínú ìgbésí ayé ta ni wọ́n sọ pé ká náwó lé lórí báwo láti ṣiṣẹ́ máa ná lé wọn lórí eléyìí ni báàbù tó tún kàn ní ìsìn lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàlàyé léyìí tán wọ́n lẹ́sẹ̀k àmọ́ kí gbogbo àwọn nǹkan tá à ń kọ́ yìí à ń bùkátà ká tún máa padà sídìí rẹ̀ látìgbàdégbà nítorí pé Bulugul Maram tírà yìí ó ní í ṣe pẹ̀lú adillatul ahkam àwọn ẹ̀rí àwọn òfin eléyìí tó wà nínú ṣẹ̀ríà láti inú àwọn àhàdíìsì anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ká mọ̀ nípa àwọn àdíìsì yìí àti ká mọ̀ nípa ayatul ahkam olóma ń sọ̀yàn dẹni tó mọ̀ òfin ṣẹ̀ríà àwọn àdíìsì tí máa ń sọ nípa òfin àtàwọn àyà tí ń sọ nípa òfin ẹ sì rí i pé àwọn olùmọ̀ wa wọ́n tún ti ṣe àwọn tafsiri ayatul ahkam lọ́tọ̀. nítorí wọ́n train àwọn èèyàn ni láti jẹ́ olùmọ̀ nípa òfin ṣẹ̀ríyà náà ló bí irú tíra irú rẹ̀ náà tó pọ̀ lóríṣiríṣi Bulugul so ambukata ń padà síbẹ̀ láti gbàdégbà nítorí ọba gbọ́ lónìí ìṣẹ̀lẹ̀ tó ti gbọ́ ṣẹlẹ̀ sí ọlọ́la ọwọ́ a máa ṣèrànràn bí ìgbà ti gbọ́ ń ti gbọ́ ń bí ṣe máa ń ṣèyàn nù gbèsè ayé nù ìmọ̀ tó ṣe pé àsìkò wa ní tá à ń lò ó fún kò ní í ṣe pẹ̀lú ìmọ̀ sọ à ń lò fáwọn nǹkan míì ń jẹ́ ká máa gbàgbé nǹkan tí a bá ń gbọ́ torí ẹ̀ ni ló làwọn olùmọ̀ọ́sẹ̀ ṣiṣẹ́ fún rotira yìí lọ́pọ̀lọpọ̀ àwọn lárúbáwá gbogbo àwọn olùmọ̀ọ́ta mà ní ayé tiwa lónìí oníkálukú ní àyè tó wà nílé ayé nínú ẹ̀kọ́ tó ń náà kọ́ àwọn èèyàn rí láwọn mọ́sálásí ẹ̀rí pé tíra yìí ń bẹ̀m̀bẹ̀. ṣùgbọ́n àwọn tí wọ́n ń kọ́yàn mẹ́sì ń kọ́yàn ẹ̀rí pé ń ti ń sọ lọ́rọ̀ yìí wọ́n ń kọ́ lẹ̀. ẹlòmíì tó máa tó kọ́ sàǹsàn kẹ́ bá a ṣe Sheikh Abdulqadir Shaibatul Hamd Abdulqadir Shaibatul Hamd ọ̀kan nínú àwọn olùkọ́ àgbà ni tẹ́lẹ̀ ní aljamiatul islamiyya wọ́n ṣe sharhu bulugul maram yìí nínú tírà tí wọ́n pè ní sharhu fiqhil islam wọ́n ṣe sínú ìdí bíi mọ́kànlá sí méjìlá nínú wa iná ní gbogbo àwọn olùmọ̀yókù ṣùgbọ́n ti eh, sheikh ibn Uthaymin tí wọ́n hàn dáadáa nínú àárín tí ó ṣe ṣọ́rù pẹ̀lẹ́nu tí wọ́n ti kọ́lẹ̀ wọ́n ṣe ṣọ́rù fatḥu dhil wal ikram ala bulugil maram so wọ́n lọ bí mujalladu ó lé ní mẹ́ẹ̀ẹ́dógún so gbogbo àwọn nǹkan yẹn àwọn náà àwọn tí ń kọ́lẹ̀ wọn ṣàdédé kọ́lẹ̀ àfi nítorí kí wọ́n mọ̀ pé gbàgbé ń bẹ̀ẹ́ gbogbo àwọn tó ń jókòó tó ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ yẹn gbà tó ń ṣe kì í ṣe gbogbo wọn ló lè rìpíìtì ń tọ́gbọ́ oníkálukú ó lè máa pé ó dàbí ìgbà tó ń sọ ó dàbí ìgbà gbọ́ torí rẹ̀ ni wọ́n ṣe kọ àkọọ́lẹ̀ rẹ̀ a sì máa pé nínú ọ̀rọ̀ tá à ń sọ tí wọ́n ń kálẹ̀ àtọ̀rọ̀ tá a sọ tí wọ́n kọ́ọ́lẹ̀ àbí ìtawà kọ́ọ́lẹ̀ fúnra wa kíkọ́ọ́lẹ̀ yìí ló máa ń pẹ́ gbogbo ọ̀rọ̀ tá à ń kálẹ̀ yìí ó ní iye ọdún tí ó ṣe tí ó fi di pé gbogbo ibi tí ẹ ká sí ó lè ti sá lọ èyí tí ò sá lọ yóò máa rán o so àyàfi tí wọ́n bá tún renew rẹ̀ sínú tí wọ́n fi ń ká ọ̀rọ̀ lẹ̀ láyé ìgbà tọkọjẹ́ èyí tí wọ́n sọ yẹn tí ó tún fi máa jẹ́ nǹkan tuntun ní gbogbo ìgbà ṣùgbọ́n ìtàn kọ́ọ̀lẹ̀ ló máa ń ṣẹ́kù jù nínú àwọn tírà a pé tírà wà tán ti kọ́ more than one thousand three hundred years ago sísì ń bẹ ok ọ̀rọ̀ wọn á sọ lẹ̀ bẹ́ẹ̀ tá a fẹ́ máa gbọ́ lẹ́yìn one thousand three hundred years ago kò rọrùn eléyìí gan Bulugul Maram níjọ́ wọn ti kọ́ kìí sọ̀rọ̀ five hundred years ago so èsì ń bẹ dòní àwọn èèyàn ń sàǹfààní ń bẹ torí ni àwa náà ṣe túmọ̀ Bulugul Maram yìí a ti túmọ̀ rẹ̀ sí Yorùbá. so wọn sì tẹ̀ jáde láìpẹ́ yìí so nítorí pé ìgbà tá à ń sọ àríkẹ́nìkan máa kọ́lẹ̀ so irú àwọn ọmọ akéwú yàtọ̀ láti ìlú kan dé ìlú kan láti hàbì kan láyé sí hàbì kan láwọn ilẹ̀ lárúbáwá àwọn ọmọ akéwú àwọn ọ̀dà bíi tiwa tí bá ti gbọ́ sọ̀rọ̀ gbogbo ń ti ń sọ yẹn tí wọ́n ń kálẹ̀ yẹn wọ́n sọ di tira. So, wọ́n wọ́n dakọ wọ́n padà tún á gbé wá fún yọ yẹ̀ wò so ní ọ̀dọ̀ tí wọ́n ń bí kò rí bẹ́ẹ̀ so wọ́n tún ṣe pé gbogbo ní tá à ń sọ yẹn ibi tá a ti sọ sí wọ́n kálẹ̀ ọba tán a gbìyànjú pé nǹkan yẹn ká sọ dìwé ká sọ dìwé òun ló máa ń ṣẹ́kù òun ló máa ń ṣẹ́kù fúngbà pípẹ́ torí ẹ̀ á rí i pé nǹkan púpọ̀ ń bẹ lárọ̀ọ́wọ́tó pàápàá jùlọ àwọn ẹni tí wọ́n wà lógbómọ̀ṣọ́ ń bí pẹ̀lú wa so àwọn ní àwọn materials tó pọ̀ ju ti ẹnikẹ́ni lọ níbòmí ṣùgbọ́n àwọn gan-an ni ò utilize rẹ̀ jù àwọn èèyàn tó wà ń bomi wọ́n utilize ẹ̀jọ̀ yín tẹ̀ wà ní ògbómọ̀ṣọ́ ìlọ tó bá yẹ ni arákùnrin kan tó jáde ní lautech ń bí àmọ́ se ṣe pé kò sí LAUTECH má ya ṣe bíbọ́ yá gbogbo vita tá à ń ni eléyìí tá à ń pè ní ọmọdé òmu yẹn so ó gbìyànjú òun fókọ̀sì lórí ìbéèrè àti dáhùn ó ń kọ́ ọ́lẹ̀ eléyìí tó ṣe pé yọ padà dìwé ni materials tó sì wà lọ́dọ̀ tiẹ̀ ń bì tí aráyé ò tí ì láǹfààní àti gbọ́ ọ̀pọ̀ ju tí wọ́n gbọ́ lọ ìwọ sì ti láǹfààní àti gbọ́ ètò ṣe pé tó bá pé wọn náà níyànjú kan tó ń gbà ó dájú wípé wọn ò bá máa wá béèrè òmíì náà lọ́dọ̀ rẹ̀ ṣé ẹ jẹ́ ká gbìyànjú káwọn náà ṣe nǹkan kan ẹnìkan wá ṣe òun ò sí lógbómọ̀ṣọ́ èkó lọ́wà. ó ṣe kò sí l'Ógbómọ̀ṣọ́ Ìlọrin ló wà ó ṣe kò sí l'Ógbómọ̀ṣọ́ Ṣakí Ìṣẹ̀yìn ló wà ó ṣe kò sí l'Ógbómọ̀ṣọ́ Ìbàdàn ló àwa wá yanu lẹ pé náà ni nígbà tó ṣe pé wò ó ṣe nǹkan kan ẹni tó ń sì níkan ṣe so eléyìí jẹ́ ìpèníjà ńlá alhamdulilah àwa fúnra wa àwa náà tó adúpẹ́ fọlọ̀ torí ẹ̀ Bulugul Maram yẹn yóò jáde láìpẹ́ yìí àwọn òwe wa mí náà tún jáde so ìwọ náà lára tó dípa kú láyé ń bì ìwọ náà wá tó sì ó lè má jẹ́ pé ọ lọ initiate ẹ̀ ó lè jẹ́ pé tẹnìkan ti ń ṣe láti tẹ̀sìn Islam ká ni wọn náà bá dá sí ọmọ gbalada rú ẹ̀kọ́ náà gbà lọ́dọ̀ kó mú wa kúrò nípò ẹni tí ò ní fẹ́ dáadáa ṣe àṣetọ́ni tí máa díyàn lọ́nà láti ṣe dáadáa kí allah kó má jẹ́ kó lágbára lórí wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.